tàbá kú tán ni wọ́n pe àwọn àfa wọn wà pin bọ́ọ̀lù ọ̀sìn nìkan pin ẹ wọ̀síyà yìí ọ̀dà púpọ̀ òun náà ni gbogbo akáníwèé ńlé èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀ ọkọ̀ síbẹ̀ owó wo làwọn èèyàn jẹ ọ́ dúkìá àwọn èèyàn tó wà lọ́wọ́ rẹ̀ ọkọ̀ síbẹ̀ owó tí wọ́n náà jẹ àwọn èèyàn ọkọ̀ síbẹ̀ àwọn property ṣẹlẹ̀ tó wà ń ta ọkọ̀ síbẹ̀ lẹ́yìn náà ọwọ́ akọ̀ síbẹ̀ pé tó kú lógìgì o kàn mú iye báyìí kàn fi ṣe sàárà fún ọ tó ṣe kọ́mọ́síláṣí kàn kọ́mọ́síláṣí tó bá pé

kọ́ máa kọ àkọọ́lẹ̀ o o sì ní gbé síbi tó jìnnà ó gbé síbi tó ṣe kínní ibi tó súnmọ́ táwọn yẹn ó tètè rí e, ìwé wíìlì ìwé àkọọ́lẹ̀ là ń pè ẹlẹ́kẹfà àtàkùdù min islami al-ahli wal-awlad kéèyàn tó jáde láyé àpẹẹrẹ pé yẹn ń palẹ̀ mọ́ ọjọ́ àlìkèyàmà òun náà ni kéèyàn ó rí i pé àwọn ọmọ yẹn àwọn ìyàwó yẹn wọ́n ti gbàgbọ́ yí ẹ̀sìn kéèyàn tó jáde láyé lópin àtọ̀ láyé ọlọ́run ó bi ọ́ nípa wọn anabi ni kullukum ra'i anabi ni gbogbo yín ládàá jẹ wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín lábì níbo wọn ti bí ọ níbo wọn ti bí ọ jàmá wọn bí ọ níjọ́ alikiyama yí pé ọmọ rẹ kílódé tí o kírun ọmọ rẹ kílódé tí o gbàwẹ̀ ọmọ rẹ kílódé tí o lè jalibab ọmọ rẹ kílódé o mọ wọn bí ọ nípa ìyàwó rẹ tó wà anabi wa yakub aleyhi salatu wa salam ọlọ́run gbé ìtàn rẹ̀ wá nínú alukur'an ó fẹ́ kọ̀nfàmù ìsìláàmù àwọn ọmọ rẹ̀ kó tó di pé ọjọ́ ọkú òde wọ́n nígbà tó torí pé wípé àárẹ̀ ti ń sòwò yìí ó súnmọ́ kọjẹ́ tọ́ lọ́jọ́ wípé a àgbà ti dé àti àti ń re bí àgbáre ó wá pe àwọn ọmọ rẹ̀ wọ́n ní àwọn àfáà kan wọ́n ló tún pe àwọn ọmọ ọmọ rẹ̀ ìwà ń dá wọn lẹ́kọ̀ọ́ ìwà ń béèrè béèrè lọ́wọ́ wọn ọlọ́run gbé wá ní al ọlọ́run ní amukuntum shuwadaa ọlọ́run bá ní ẹ̀ sí ń bẹ́ẹ̀ ni idh hadara Yaqub al-maut nígbà tí àsìkò kú tó fún Yaqub idh qala li banihi tí Yaqub wá ń sọ fáwọn ọmọ rẹ̀ ó ní ma ta'buduna min ba'di ó ní kílẹ̀ máa sìn lẹ́yìn mi tí n bá lọ kílẹ̀ máa sìn tí n bá kò láyé ìdáwọ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ pé kí ni wọ́n máa sìn táwọn ọmọ rẹ̀ bá ṣe Islam tí wọ́n bá fi jáde láyé tí wọ́n náà ṣe Islam ọlọ́run bó bí ọ nípa ara rẹ̀ yóò tún wá bi ọ́ nípa àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ tí wọn bá ṣe Islam ọlọ́run ọba aláwo bi ọ́ nípa wọn lànàbí fi ní kullukum ra'in wa kullukum mas'ul ànábì wa Yakubu yìí nígbà tásìkò kú tó ìtukọ́lẹ̀ libanihi ni wọ́n sọ fún àwọn ọmọ rẹ̀ ó ní ma ta'buduna min ba'di ó ní kílẹ̀ máa sìn lẹ́yìn mi ti bá lọ kọ́ọ̀lù wọ́n panupọ̀ na'budu ilahaka wa ilaha abaika ibrahim wa ismaila wa isahaqa ilaha wahida ọlọ́run ọba rẹ ọlọ́run ọba bàbá bàbá rẹ ọlọ́run ọba ibrahim ismail isaaki náà láàmú sí ọ̀kan náà lọ́lọ́run wà náà lọ́wọ́ mùsùlùmí làwà ẹ̀mí ànábì yakubu wà balẹ̀ nígbà táwọn ọmọ ní mùsùlùmí làwà mùsùlùmí làwà ọmọ rẹ ń church oṣù lọ́nkpalẹ̀ máa ti pàdé ọlọ́njọ́ àlùkìyàmọ̀ ìyàwó Eh, ń lọ church oṣù lọ́n palẹ̀ mọ́ àti pàdé ọlọ́njọ́ àlìkìyàmà kí ló fẹ́ sọ fọlọ́hún ẹ wọ́n ní o ti lọ́kọ̀ ẹ Sunday lọ́kọ̀ rẹ̀ ẹ sọ fún Sunday kó gba Islam tí Sunday ọba wa gba Islam ẹ wá ní kọ́ ọmọ yọmọ bọ̀ wá sílé torí pé kò lẹ́tọ̀ọ́ kí Fatima Zainab ọ wà lábẹ́ Sunday náà tẹ́lẹ̀ yìgì tẹ́lẹ̀ sùn yẹ ẹ̀ so tọ́lọ́run ti ní wàhálà tún kihul mushrikin ọlọ́run ní ẹ má fọmọ yín obìnrin fẹ́ àwọn kèfèrí ẹ má fọmọ yín obìnrin fún àwọn kèfèrí igi èso tẹ́lẹ̀ náà sì náà ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ náà ọ wàá mú wálé ọ nìkan ọmọ bọ̀ wálé wọ́n ló ti bímọ mẹ́rin ẹ̀mí márùn-ún ẹ̀ mú wálé ẹ̀ máa tọ́ ọmọ ẹ̀ máa tọ́ ọmọ ọmọ nítorí kọ́mọ rẹ̀ kọ́mọ wọ iná kí wọ́n náà kọ́mọ rojọ́ lọ́rùn ẹni tọ́mọ rẹ̀ sọ Islam tó sì sọ sọ sọ tọ́mọ ọgbọ́ tọ́mọ wá sá lọ Ọlọ́run ti láníyàn rẹ̀ àmẹ́ni tó tọ́dẹ́ pé òun ló ṣe dìndìnrín títí ọmọ yẹn fi dẹ́lẹ́sìn míì ah, wàhálà ni lọ́run o ọ̀pọ̀ àlẹ́ máa ti pàdé Ọlọ́run o ọmọ tó lọ́n dá yẹn lọ́n dá wọn torí islam ní àtiwọ́ náà ọlọ́run wá fi wọn sábẹ́ rẹ̀ kí wọ́n mọ mójútó wọn kó lè bá gbalada kọ́lọ́mọ bá aláà kọ́mọ́sá dí àwọn ọmọ wa yà dáadáa kọ́lọ́mọ jẹ́ wọn yà yà kúyà o suratul Baqara àyà one thirty three ẹlẹ́ẹ̀keje tẹ̀